الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول السلام عليكم الحمد لله أقرأ لكي ترك شريفان النبي صلى الله عليه وسلم أن ربنا فهما جل اللهم صل على النبي بل تلقوا àti àwọn àjàtún ọ̀hábà rẹ̀ kí àwọn náà tẹ̀lá ọ̀sán nínú ọmọ ẹ̀sìn yàmà jáde kúrò ní àgbàgbà kókó lábára bóò dípò ká bóò lówó ká láti fi ara àwọn ènìyàn ọlọ́run àwọn àfẹ́ tó bá kan lọ́wọ́ rẹ̀ ó ti àwọn pàdé rẹ̀ lọ́nà lẹ́yìn tí wọ́n bá wà wà lọ́wọ́ rẹ̀ à ń bẹ̀ ìjọba lọ́wọ́ rẹ̀ kọ́sọ́ wá sí àyẹ̀wò tó kù lọ àdáyé tó fi jẹ́pọ̀ dáàmà lọ yọ̀ọ̀mọ̀ ìtàkùn dáàmà yìí tàbí dáàmà yìí yọ̀ọ̀mọ̀ ìtàkùn dáàmà lọ káàjì àmú ọ̀gá orí ni a ń bí ọlọ́pàá náà nígbà tó tó rẹ̀ kọ́mọ́jì ní àṣẹyẹ kábàbẹ̀ débi ìlú ọlọ́run atúwájú gbọ́dọ̀ fún ọ̀gá náà ni pé àdàkọ̀ ẹlùkọ̀ yìí àti ẹlùkọ̀ yìí àti kọ́ ní kùbẹ́rẹ́ kìí nígbà tó kù díẹ̀ àwa ní sọ́dẹ̀ yìí ìtọ́wọ́ ìkẹta òní àpáyé mi àìmọye olùlọ́wọ́ wẹ́rẹ́ ẹni ló ti rọ̀ sílẹ̀ tó àdúgbọ́nà àwọn ọ̀sára tó tẹ́wà fún lórí ìbáyà ọ̀tẹ́wà fún lórí ìmọ̀ àti ìrẹ̀lẹ̀ ọ̀tẹ́wà fún lórí ìmọ̀ ọ̀pọ̀ ojú àlọ́ à ń bẹ ìjọ kan sọ rẹ̀ kọ́mọ́dì àdán lórí ìdúró rẹ̀ wọ́n. ìjọba fi ilẹ̀ tàbí agbọ́rọ̀ ọdún alọ́gbọ̀ta ara kọmọ́ta àbáyẹ̀kọ́ ní bí àti ìfẹ́lọ tipẹ́tipẹ́ adúró láti tó bẹ̀rẹ̀ tó bí oṣù méjì ó lé díẹ̀ lórí ayé àti àbọ́sùn alọ́gbọ̀ta ara tó bí bá ní sọ̀rọ̀ pé أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ọba ọba kàmílòlò ẹnì kankan ọ̀rẹ́ lọ́wọ́ nígbà tí ìdásọ́rọ̀ àti ẹ̀yìn kọ̀dẹ́ ń bá jáde ṣe ọmọ ẹni tó pé fún kálukú ilẹ̀ olórí ikú olóṣèlú bẹ́ẹ̀ olórí ìlú kò ṣe ìdàgbàsọ́dọ̀ náà ṣáájú nínú fíkà ẹ̀ náà ẹni tó bá yóò òun lójú yóò ẹni orí ń pánu inú olójú bí ọpa ẹni rẹ̀rìn orin náà ni ẹni sunkún orin náà ni láàrín àyíká wà rọ̀mọ́nà rọ̀mìn kò sí ẹni tí ìjọsìn tó ṣe àkọlọ́mọ bá yìí àrọ̀mọ́nà ọba níkẹ́ rẹ̀ káàkiri gbogbo ẹ̀ka rẹ̀ pátá láyé àrọ̀mọ́nà ọba tí ó sa àwọn ti ẹ̀yìn kẹ́kẹ́ ìjọba ìjọba ayé ìwò kẹ́mẹ̀ ìdàkárọ̀ ọ̀rọ̀ ìfàkùnrin كفار أهل مكة غزوا أولا مكة ومشروع wọ́n ayà yìí wọ́n mú ní nǹkan ayẹyẹ wípé àmájẹ̀sọ̀rọ̀ náà ìlà máa yà fún òun àbúhádùn káì fàyàtà òun náà ìdáhùn wà nílùú wàhálà wàkádà wàkádà àà tí mò ń sọ̀rọ̀ pàápàá ni tí a bá bí pé láyé kan china yóò rí bẹ́ẹ̀ ara yẹ́nà ní india yóò rí bẹ́ẹ̀ orí nàìjíríà yóò rí bẹ́ẹ̀ òun amẹ́ríkà yóò rí bẹ́ẹ̀ ah, ah, ah. kẹ́yìn fàyàtà òun náà ṣàkìlà òun wà nínú bóòlù ti wá jẹ́ pọ́lọ̀ òun kan òun ni ó wà ní gbogbo ayé wọn ayé ìpọ̀ tó kọjá pé ẹnìkan ní ọ̀pọ̀ tó rẹ̀ lọ ọlọ́run ní wà máa ń kọ́dà ọkọ̀ ṣàpọ̀ kọ́dìrì ìtò kó pápọ̀lọpọ̀ lọ́nà tí adáma ní wípé wọ́n pàtàkì ní èyí wà á sọ ayé àbí ìka ìdí bá wọ́n sọ bí ayàwó ẹwà rẹ̀ lè lè ṣe ẹ ń bá ti lè ṣe o náà ló lè kọ̀ tó wáyé kọ́dà kọ̀ jẹ́ jàgbọ́n bẹ́ẹ̀ ló jẹ́ ìrìnàbí ọlọ́pẹ̀ ìsàmà wá ní wọn àrùn ọlọ́rin dájájú níbi ẹ̀dá sánmà àti ìlẹ̀gẹ́ ẹ̀dá sánmà ti dájú mìíràn ọ̀bá dá sánmà ó ti tó yí kẹ́ ẹ̀yẹ lòrí pé ọba tẹ̀sọ̀sọ̀ òní kọ̀rẹ́ ní kọ̀tọ̀rọ̀ tí a wáyé pé dáńdáńdá náà yẹn lọ lọ́wọ́ tí ó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òdìkan mọ̀ wá ọ̀pá àmà wá ìgbìlẹ̀ àmàjì mo gbé sọ́mẹ̀ mo gbé sókè mo mẹ́pa láì tó kò mẹ́ fàhálítàrọ̀ bí i àmì ṣe rí òfẹ́ níbi tó ti rò pé ọ́ sísọmọ ìdíwá dá tó tí ó fi bẹ́ẹ̀ ní bí ẹni tó orí pé yọ́ dẹ̀lú pẹ̀lẹ̀ náà síbi tẹ́lẹ̀ àtẹ̀tọ̀ orí pé yọ́ dẹ̀lú pẹ̀lẹ̀ náà tó bá wá jẹ́ kọ́lọ̀ mọ̀ bá rà nẹ́lẹ̀ kan sọ àbẹ́là ní tiwa kí tọ́wọ́ àtọ́fà pé òjìjí ọlọ́dún ní káwọn wá ní olùdó ìjọlọ ó ní ìpìlẹ̀ ìkó ìjọlọ ní lórí ìjọlọ pílà apáta òkú àkọ́dá ní ẹ̀yìn ọbọ̀ yòókù kó o ti ló wáyé àkọ́dá bá fòfin ní déédéé di òkú olóòtú ó ti ló wáyé jọ̀mọ́ àwọn èèyàn ọ̀tà sí tó tóbi àti oníkàtí tó tóbi kí wá ní òkúta kọ́lọ̀ pẹ̀lú ọkọ̀ mọ́tàlá wọ́n gbọ́lọ́rọ̀ òkúrú kí èdè ní sẹ́mẹ̀ yìí tí a kọ̀ta tọ́ tẹ́lọ ìrẹ̀rẹ̀ bí kọ́ ìrìn àmàdì ìtàrọ̀ náà láì lọ́pọ̀ sí gbogbo iná lè rí ọ̀yíkú rẹ̀ ẹwọ bàtò kálukú wá ti pààrọ̀ aṣọ lọ́wọ́ nílé ẹlòmí ìfẹ́ ti kòkòkòkòkòkòkòkò ẹ̀dá bẹ́ẹ̀ àwọn ilé ìwọ̀n náà bó sì ṣe wà ló tó bíbọn bàbá wa bó èmi kú àwọn náà lọ́dún ẹ̀dẹ́ kọ́lùkù ẹ̀dá ló ní dákàmẹ̀ ìjẹ ó ti tó ní ẹ̀ wọ́n á ilẹ̀ sẹ́wọ́n ìwé ọ̀rọ̀ fún wa já mú nítorí wípé ìdí bẹ́ńdẹ́mà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn mú sọ́tì ṣùgbọ́n ilẹ̀ ilẹ̀ kan náà ni méjì wájú ọlọ́wọ́ àpàlẹ́jẹ̀ ìdí pọ̀ tẹ́yọkẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ ní ìrẹ́ lẹ́mọ̀kẹ̀ ìrẹ́ lẹ́mọ̀kẹ̀ ìrìnlá fi sàmàwà sọ̀tì sọ́mà ọ̀dà ìwé ọlọ́wọ́ àpapọ̀dà lórí wọ́n ní ilẹ̀ lọ́lọ́pọ̀ wọ́n dání kí ọmọ ọ̀rọ̀ ọ̀pọ̀ ilẹ̀ lẹ́yìn ìbàlọ̀ dálẹ́ta ló tó wá lágbèlè ọmọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń fà fà lọ apá kan àfáà ní sánmà ìjọba kọjá mú lẹ́yìn ìgbà lọ́wọ́ sí àjákè ní lọ́rọ̀ sí ẹ̀lẹ́ ó ní sọ pàdé òṣùrọ̀ lọ́pọ̀ òṣè wọ́n lè ní kọ́lọ̀kọ́lọ̀ mú náà fi ápù jẹ́mìnà gbogbo ní pẹ̀lú ilẹ̀ ọlọ́run lọ́dà pé ẹ̀rí náà dáàbí lò pé kò sí nǹkankan tí ó jà ara ọ̀rọ̀ fún wa àti tọ́lọ̀ bá pèrè ara wọn mọ̀ sí ẹ̀kú jẹ̀bi à ọlọ́pàá òkú ti bẹ́ẹ̀ sẹ́mẹ̀ yìí gbogbo ti bẹ́ẹ̀ lẹ́pọ̀ ó ní òun dà fún wa jẹ̀bi à láì yọ̀ kẹ́lẹ̀ ajẹ́pẹ́ tí ó jà ara ọ̀rọ̀ kèé sẹ́lú bí àti ní ó ti bó ẹnu ẹ̀ tọ́jà òkú ẹ̀fọ́ ìtọ́wá mẹ́ta dà òkà yọ̀ ọ́ bẹ̀ kò láti rí àwọn inú ni ó wà jẹ́ òṣèlú oníṣèlú wípé àìmọ́ jẹ ẹ̀kọ́ nídàjí o ẹ̀ ẹ̀ṣẹ́ kílẹ̀ rí nítorí pé ó ní sàpàdà ilé jọjọ́ ní ilé ìyá ìgbòho ní òkè kí ló wá kéde àìsàn sàpàdà ọ̀rọ̀ ọ̀rọ̀ mùsùlùmí mà mùsùlùmí mà ní ìsinmi o. gbogbo bá ti fúnlẹ̀ fẹ́ra wọn ìdáàbò àlàáfíà tó kó bá ara kí ọmọ ẹni jẹ́ wà ní ọ̀nà lọ sí apẹ̀rẹ̀ wà lábẹ́rẹ̀ ẹ̀ẹ́dẹ́lẹ́sì wà lábẹ́ àìmẹ́yọ̀rọ̀ ní pẹ́pẹ́ gbogbo a sọ̀dọ̀ lórí ká jẹ́ ẹ̀kùn àwọn ará àjọ ìjẹba kù oúnjẹ ti ń báláǹsì ara wọn kílẹ̀ ìwà tí a bá mú ìfú kàbáyé ìgbàsíkẹ̀ kàbáyé tí a bá ń go wọ́n wà lórí sáwọ́bẹ̀rẹ̀ wọ́n á sì bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá jà wọ́n mọ̀ ṣọ́ọ̀kẹ̀ èyí ò sí ìjẹba wọn àti kí ọyọ mara táǹkọ̀ wọn mú àgbàdo kàbáyì jẹ́ tá a bá ń pẹ́ kàbáyì lẹ́nà gbàdó nǹkan mí náà bẹ̀rẹ̀ ní kí ń pọ̀jù náà fi ń dájọ́ wọn ní o kí náà fi ń dájọ́ wọn ní kí ń pọ̀jù náà wọn wọ́n wà ní à ègbó lẹ́tọ́ ẹ̀wà ní ọ̀bà lọ sẹ́mi àti ìjọba bẹ́ẹ̀ta ló ní ẹ̀kọ́ ẹ̀rí pẹ̀lú olóòtú mi ni o. wàlá ìmòrò ewu ní ayé àná mo sì jílẹ̀ ní. akàró ká ká ẹ̀rẹ̀ kálọ́bẹ̀ náà kù ṣe bí àtàbádà lápọ̀ tẹ̀ náà. ẹ̀jẹ̀ tí a bá ń pàṣẹ ìwájú fúnra ara wa ẹ̀rọ àtàbá

àbùkílẹ̀ àtẹ́tẹ̀ ní pé wọ́n rọ̀ pẹ́kẹ́ yóò ṣùgbọ́n tí a fi tẹ́lẹ̀ tí a sì kí ọwá jẹ́ta dáàtù aláma lọ dúdú kìrìkìrì Thank you. náà tó kàn bá wọn kọ̀tà ẹ̀mọ́ wọ̀rí èmi ló gbé e, ọbẹ̀ bóde fúnra mi ìsáré bá ju ọbẹ̀ bóde kiri ní mọ̀ lè bó lébò lójú ẹ̀ ọmọ yóò kọ́ mi rí èmi ti jẹun tẹ́lẹ̀ mo ti yóò ìlú jọ mọ́ ìṣúra ìlàjọ jẹ́ tẹ́lẹ̀ sọ́gbà mọ̀ kọ́lá àbùkù wà lẹ́yìn àwọn mo tán tẹ́lẹ̀ ní Gbọ́lẹ̀ ní ti máa ní ẹkẹ́kọ̀ọ́ jẹ́. Ẹlẹ́ ìṣẹ́lẹ̀ alẹ́kọ̀ọ́ lọ́nà, ọ̀sẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ́ ti wọ́n jẹ́ lásán. Jẹ́mọ́, a sọ sáàdùdà lọ́gbọ̀nà wa lọ, àbá àkọ́dìjà lọ́gbọ̀n. Wọ́n tẹ́jẹ́ bí pé wà nílẹ̀ yóò báyìí àti tó ṣe nǹkan mi ti lè. láàbọ̀ bá jẹ́ bá lè yàn bá wá wọ́n jẹ́ lọ́kọ̀ rẹ pẹ́tà ló lè fi jẹun. àbẹ́wò àwa lọ́gbà ẹ̀rẹ́ kò lọ́sàn mo ti àwọn olùkọ́ni sáré parí ojú owó yìí mo sì fẹ́ẹ́ dé lálejò ẹ sá mú kọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀ẹ́rì ta ẹ̀ẹ́rì kókò ẹ̀ẹ́rì kókò níbi ẹ̀ẹ́rì kó léwọ̀ tàbí ẹ̀ẹ́rì àlẹ́ ẹ̀ẹ́rì kókò tàbí kẹ́mì fẹ́ mú wa kókó mẹ́lò àti tọ́jú ara á dùn fúnra wa ẹ sì wọ́n àánú ọlọ́run bó ṣe tó ẹwọ bá ṣe fún ẹ̀gbẹ̀rẹ̀ wa lọ kábọ̀ mi mú nù ìkòkò àtọ́dà àbàbà àtọ́dà àmù láì ìjẹ̀fẹ́ lè kẹfẹ́ wa ọ̀rẹ̀ ẹ̀kì ayé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti tọ́dà ọmọ alọ́sọ̀tà ní pé gbogbo ti bẹ́ẹ̀ náà gbogbo ti bẹ́ẹ̀ lẹ́ pàtàkì olùdá lẹ́yìn rẹ̀ fún mọ̀sáwà ìdá sàmà òun wá lọ rẹ̀ fún wa sí sánmà pẹ̀lú bóòlù sí ilé àìsókè òun fásàwáhúnnà sábẹ́ àsàmàwá mo wá dá sánmà yìí mo lẹ́bù rẹ̀ bẹ́ẹ̀ ní pèlè ìpèlè ìpèlè ó sì jẹ sánmà níbi kò sì tó ọ̀rọ̀ ọ̀pọ̀ wọn kódà kan yìí tí sọ wípé wọ́n já ilẹ̀ láàájú ilé o sáàjú ìsámà nínú súnmọ́tò fún sílàdì arọ́pàá sọ pé akẹ́kọ̀ọ́ náà bí ilẹ̀ mi kọ́lápọ̀ ní arúgbó àgbóhùn lẹ́wọ̀ àdáadáa ọlọ́wọ́ bá tó dá ilẹ̀ fúnjọ́ méjì pèrè nígbàgbọ́ yìí tí lọ ẹ̀jẹ̀ máa mú ní kàmí ní rẹ́ẹ̀lì ọ̀pọ̀ láàrin وجلبير وادي فوقها وبارك فيها وفتح في أقواتها في أول أيام الأول ثم استوى إلى السماء لينا هو لي هو السماء wà níyà tó wọ́n náà ó ní ìgbàgbé èyí fọ̀kọ́ ìdàgbà ọlọ́run máa ń sọ ọmọ náà wọlé àrùn àti ìfẹ́ nígbà tó dábẹ́ lè gbà ó ní kí ọ̀rọ̀ rẹ̀ tí ìyà èyí tí kí ẹ máa jẹ́ ìdí mo dáyé fún ẹ ti máa sàkọ́lé ìrẹ́lọ́wọ́ báyìí kọ́bọ̀dàtà àtẹ́yìn ọ̀tọ̀ ẹ̀yìn àwọn méjèèjì ní gbogbo tó bá ti pálàtẹ̀ à ń ṣe lọ náà lọ sọ́mà sílẹ̀ ọlọ́run wọ́n dá wa padà wípé sọ́mà ti ń pẹ́ lórí ní ìgbàjẹ́ ìgbàjẹ́ ẹ̀sọ́ ti ẹni tó ti kẹnu bọ́lẹ̀ àti ẹbí ọlọ́tiwà kálókí rẹ̀rẹ̀ bí ọba kò lọ ọ̀kẹ́ kẹ́ kó lọ dájú nígbà ìbá fún ọbẹ̀ tọ́tù ayé káàdì tó wá yọ lọ́dún sí ìkẹ̀kẹ́ sámẹ́sì إن في خلق السماوات والأرض واختلاف الليل ìyàtọ̀ òru àti ìyàtọ̀ ọ̀sán ọlọ́run tó da yìí o náà ní ìpínlẹ̀ lọ́kàn àwọn àfáà ní ìdáàbòlẹ̀ wà náà òun náà ní kí òru ó dé pẹ̀lú òkùn fọ́sùn ó dé pẹ̀lú mọ̀lẹ́ apákaní ìtumọ̀ rẹ̀ wà kìláàpù lẹ́yìn wà náà àti bí òru àtọ̀nẹ́fẹ́ máa ń kó ara wọn gbàgbé tó bá wù ní ọlọ́run ọba kí ń sì ní kọ́tù òdò tó bá wù ní gbàmí ní ìlú kóòmù ó di ọ̀sẹ̀ ní ìlú kóòmù ara wọn apákan ní ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ ní pé ìgbà míì kì í rọrùn ogun sẹ́yìn mú tó jẹ́ pé ọ̀sẹ̀ lè wà yóò tó ájú

إن خلق السماوات والأرض واختلاف الليل والنهار ولكل الذي يجري في البحر بما أنزل والفلك ọlọ́run ní ààrẹ ẹ̀mẹ́ ẹ̀mí ọlọ́run ọba kò ní fúlìkù wa ọkọ̀ ojú omi ọlọ́run ní ọkọ̀ ojú omi fúlìkù ní òkúrán ó lò fúlìkù ìdá ó lò ní síngúlà ó tún lò ní plural ó tún lò ní akọ ó tún lò ní abo fìlìpúlì kìlìmọ̀ ṣùgbọ́n ìdàkótò fìlìpúlì wọ́n jẹ́ àwọn ìtẹ̀sì bìí jàrọ̀ iná olóòlò jámù ó tún wá lòlú àbọ́m̀bì ó ní wà lẹ́kìí tẹ́jírí fìlìbáhárì àwọn àfáà ní kílọ́mà tọ́lọ̀ ìjọba wọ́n ní àkọ́kọ́ ní wípé tọ́lọ̀ ń bá ti gbèrò ókọ mí tọ́pọ̀ ojú omi jẹ tó kọ́ wá lábo ọlọ́run ó lòlú àbò tẹ̀síínà kí náà pé gẹ́gẹ́ tẹ̀síínà ọkọ̀ ojú omi tẹ̀síínà ìlọ́kọ̀ ojú omi tẹ̀síínà ó ní ìfọ̀kànbalẹ̀ kí ìfọ̀kànbalẹ̀ ọkọ̀ ẹnì kan lóun fẹ́ sọmọ àwọn oníṣẹ̀kì náà àwọn bá ní sọ ọmọ tí wọ́n tán sọ ìkó lóun ọmọ tí wọ́n sọ orí fótó lẹ́nu ìjọba àbùkù ọ̀rọ̀ nìkan àbùkù oníṣẹ̀kì náà bẹ̀ yẹ bọ̀kínì ìtumọ̀ náà ìbọ̀kọ̀bára olùmọ̀wá olùmọ̀pàlùmọ̀wá òfìsẹ̀ kí náà lè wà ní fúrìtì lẹ́nu ìtẹ́jìrì sí báhà ọlọ́ni ọkọ̀ ojú omi tí ń rìn lójú omi sẹ́yìn lẹ́dá omi sẹ́yìn lẹ́dọ́ pọ̀ ojú omi bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́sẹ̀ ìjẹ́ ẹ̀fí tẹ́tẹ̀yìn lẹ́ni bẹ́ẹ̀ sì ní ọkọ̀ ojú omi ẹni ọkọ̀ pọ̀ sínú ní àtẹ́bì lórí nígbà tí ó yẹ bí ó ṣe ṣe àwọn onímọ̀ ní ọlọ́run mẹ̀lẹ́kà gbèrú wípé lọ́rẹ̀ bá ń pọ̀ bí ó ṣe ṣe mọ̀lẹ́kẹ́bí ló wá wà lẹ́bí lóṣù pé ọkọ̀ ojú omi rọrùn sáwù ẹyẹ tí ń fò lọ lórí òkú wá ọpọlọ rẹ ẹyẹ wù sí kọjẹ́pọ̀ kọ àyàsókè ọwọ́ akọ ẹ̀yìn rẹ ọgẹ́jọ gbogbo náà ojú omi wá ẹ ẹ ẹyẹ kí wọ́n da àyà rẹ̀ sókè okay. wọ́n kọ ẹ̀yìn ìsáré padà ní tọ́dọ̀ kò ju omi náà lọ. tí ẹ̀yìn ni ẹ gbọ́ ọgbọ́n bákan náà tẹ́jìrì àlàmọ́tìrì bá mọ́tìrì ilẹ̀ yìí nǹkan ọkọ̀ tó lọ àlàmọ́tìrì bá tẹ́yìn ni agbára tí ò kiri ó sì wúwo ọlọ́run wá ní pẹ̀láfẹ̀ẹ́ ọmọ ọ̀fẹ́ lórí mélòó wé èèyàn tí ó bá ti gbòmí ní ìsìn ìlọ ẹ̀lọ́ ó ti gbọ̀ ọ̀bá tó ń gbé tó kú kò tó wá dé wọn bọ́lá ọ̀bá kó kó ti dédé àwọn gàjọ́ ọ̀jẹ̀ nù ọkọ̀ ojú omi rẹ̀ ìròyìn òní ṣùgbọ́n sí ìpé gbogbo wá jẹ́ ìjọ ojú nínú ọkọ̀ ojú omi àwọn ọkọ̀ nígbà tí èèyàn wà ní òkúlé tí ó dúró sí òkúlé tó kọjá mọ́ bàbá ìkò mi nílẹ̀ mọ́ mẹ́ta. ẹjẹ sọ bí. tó kọjá bẹ́ẹ̀ ní lọ́wọ́ ìbẹ̀ jẹ́ ìsọ̀rọ̀ lókun. ọkọ̀ tó lè rí lórí omi gbogbo bàbá torí kíni ìrìnsẹ́lẹ̀pà rẹ̀ tí ìrùnmúbí ìfúlùkì àwọn àfáà tí mọ̀ ara wọn pé sọ́lẹ́tọ̀ kí mùsùlùmí ọmọ ọgbọ́gbọ́ ojú omi lìlì jihadi ni àwọn ìjìyà ọkọ̀ yálà láti gbé tó pẹ̀lú ọlọ́wọ́ bá ní o yálà ọ̀fẹ́ lọ ọbẹ̀ lórí ìṣòwò záàbà bá wọlé rí apákanà wà fà ní tí a kọ̀kọ́ sáàbù kéèyàn lórí máa kọ̀kọ́ lórí nítorí gbọ́nà ní wà láàájú kú bí àìjú má fọwọ́ ara ìpara yóò ọ̀rọ̀ ni obìnrin rẹ̀ rẹ̀ kí o sí àdáyà kọ́ fúrú owó olùwà tó tó bá fún ọ̀rọ̀ méjì òun ni pé kò sí ètò ìlú bẹ́ẹ̀ torí fún ọlọ́pàá láti sọ wípé ìmọ̀ ẹ̀yẹ ń fa òun náà torí bí àǹfààní pọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀dá tẹ́lẹ̀kẹ́ ni òun tẹ́ẹ̀rì ẹ̀rì pé àǹfààní tó lọ ń sọ ìná wà láàyè àwọn tí ó rò pàdà pọ̀ tó ayé èyí tó jẹ́ àǹfààní tó ń kálukú bẹ̀ wà ní ọlọ́run tó ń gbà fún látọwọ́ ara wa tí pẹ́tipẹ́ wọn pín ayé sí mẹ́ta first world olùlàwọ̀ Amẹ́ríkà Europe second world àwọn ará Asia àmọ́ gbogbo bí àwọn ìjẹ́jọ́ tó rọrùn yíyà nítorí àwọn olè àbàkọ́ ìtọ́jú ọdún abẹ́yìn ẹ̀rẹ́ amẹ́ríkà ìbúrò sí ọwọ́ yìí tí a bá wá ní ọ̀pẹ́ bá ń fún wa wà láì jẹ́ ẹni fúnlẹ̀ máa ìgbádùn ayé tó ọlọ́run kì kò sílẹ̀kùn bẹ́ẹ̀ kò bá mu sí ìmáa mú kọ ó sì sì bá wà náà omi igun lajọ́ mu. Ṣé ìyàtọ̀ tó sọ ohun ṣùgbọ́n bó lè ṣe tẹnu èmi náà dájọ́ ń bẹ̀. ó dá ìyá tó máa fi ṣúgà fún mi gbóná lásán tí ẹ̀ náà dùn mi gbóná lásán sọ̀rọ̀ ayé. tọ́jọ́ pé ní ẹ bá ti dùn náà ó ní ìlà ìyá asálùkì anáńbẹ. ẹ̀ẹ́dá bá mi di ẹ̀sẹ̀ náà ni wọ́n ṣe kí ni o. òun náà wọ́n sáré pẹ̀lú kọ̀ọ̀kan wa ojú ọlọ́run sọ̀rọ̀sọ̀lá nínú hadithi tí mọ́mọ́ àwọn ọgbà wà min hadithi mahmud ibn labi rọ́bì ọgbọ́wọ́ sára lọ́wọ́ olóṣèlú ní ibn tali yẹtọrọ ọmọ ọmọ adam kí nǹkan méjì kan bẹ ọmọ nàìjíríà náà máa kó yàrá ìbọn ìyẹ́kọ̀ọ́ òyìnbó ọmọ ìdẹ́gbẹ̀rẹ́ náà máa kó ìyàwó wà ìmọ̀ òyìnbó ìyàwó ilẹ̀ ìgbìmọ̀ ó ní ìgbà mi ó ní oore ojú kọ́lọ̀ ọmọ ìfowópamọ́lẹ̀ kó kú lọ ẹ̀lọ́ wọlé ààrẹ tí ò lè yí pẹ́ padà bá tí ọ̀rẹ́ tọ́jú rẹ̀ ààrẹ ní àjẹ́ àjẹ́ ló pẹ̀lú òkú ọlọ́run 2019 kájọ tó wájú wọ́n lè tí ó bá sábà ti bẹ̀rẹ̀ ẹjọ́rọ̀ tó ti yú àbíhù oríṣìíjáde pé yọ́ ọ̀dà kílà ìlú pẹ̀lú yàtọ̀ òkúta òkú ọ̀sẹ̀ lọ́fẹ́ mú ìgbà ìdí bá mi ìgbà dára tó ń bọ̀ mọ́kùnrin bákan náà wà yẹ kúrò kílá tẹ̀gbẹ̀ òrẹ̀rẹ̀ kò láìkì gúdúkì àwọn ọmọ mbà plane ó sì bú mẹ́ta lóòrùn ara ti jẹ́ àdínẹ̀ ṣe ẹ̀hẹ́ àti ẹ̀kí pàpá sọ̀rọ̀ gẹ́gẹ́ nígbẹ́ wọ́n jẹ́ ọ̀nà mọ́kànlẹ́wọ́wọ́ ọ̀gbẹ̀ ọ̀rọ̀ bá pọ̀ tó fún mẹ́ yọ́ bẹ̀ dúkìá wọn pọ̀ wá kí n láti lè máa ẹ̀ kí dúkìá wọn sì máa ń pa àkọlù nílé ìtaájì kò ní jẹ́ kí ìlú èèyàn pẹ́ wájú ọlọ́dún mẹ́ta mọ́ gbogbo aláwọ̀ àwọn ọ̀sọ̀kọ́nà ń pèsè sí ìrọ́jọ́ ni mọ́ ọmọ rẹ̀ ṣẹ̀yìn ọlọ́run alákòóṣe tí wọ́n bí kò lè wó bí dágbó sí náà torí kọ́ ìdá ń sọ máa pé déyìn ò lè láyé wà lẹ́wọ̀n àjọrò ẹjọ́ ọ̀pọ̀ láyé tí a máa gbogbo àwọn ọjọ́ kọ́ ní kalẹ̀ bóòdù lọ́pọ̀ lè méjì ìdóòdù nígbàtí tí ìfẹ́ láyé ọ̀nà àbọ̀rọ̀ ọ̀pọ̀ sí ni ó jọmọ́ àtàlẹ́ tó ń dárí tó kò jẹ́jẹ́ lò wà ẹ̀ṣọ́ tọ̀ àtẹ́bí sọ àtẹ́bí tọ̀ mẹ́ta lápẹ́ta ìlú gbogbo jẹ́ẹ̀jẹ́ ló wà ìgbọ̀nbátẹ̀ ìdílẹ̀ náà kí ìfẹ́sùwà jẹ́ náà kọ́lọ̀ wọ́n kó lábúlé ní ọdún ẹ̀sìn ṣé wọ́n wà lábúlé wọ́n ọ̀gbà wà mẹ́yìn náà yàrá tó dàbí mọ́sálásí lójú wájọ́ nígbàtà wà gẹ́gẹ́ ṣébí ní orí àkòkì àbòjá àgbàtà ní tókùnbẹ́ ní sẹ́nìkan bẹnu wá sí ìtójókù jẹ́jẹ́ ẹlòmí bẹnu wà ìpín jẹ́ pé ó ilẹ̀ jẹ́ ti gbàgbẹ́ lọ́kèé ti márùn mẹ́fà mà kò sì ní ìtẹ̀bí láti tó tẹ́ta lọ́sọ̀dọ̀ náà ó ti rẹ̀ sí ẹ̀mẹ́fà jìbìlà wa ní ẹ̀jẹ̀ dá wa lò ẹ̀jẹ̀ bá jẹun tí yóò mú wa èyí tó kù tí ó tún lọ wa ní bẹ́kùn bẹ́kùn ọ̀sán tó jẹ́ lókèlè bẹ́yẹ̀ pọ̀ ní ìjọba wa jẹun ẹ̀ bá tó gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ ọjọ́ àfọ̀lẹ́ ọkùn tí ká di káńsílọ̀ ọdún mẹ́rin ò lè fi ìparí tó ti máa kàrò owó jábà ní olúkà ọ̀rẹ́ yìí ọdún bá ilé ìrìnà gọ́ọ̀lọ́ṣìpù kan láàrin ya ẹjẹ́ ìjìnlẹ̀ nǹkan tó àti pẹ́lẹ́ntì yóò tún máa wá lé pé nínú pẹ́lẹ́ntì tó bá wá dájú bẹ́ẹ̀ náà nà yóò tún máa wáyé pé kí mo lè fi ohun tí kí yóò tún máa lọ gbé e. kò sí tẹ́tù tó kù lẹ́nu wa. àǹfààní ọlọ́ọ̀dún ni mo ti àwọn odò ìfúyé àti bí mo ti rọ ẹ rírìn ọkọ̀ ojú omi lórí ẹ̀ àwọn àfáàjẹ̀ wá ní ká má lọ ojú ojú o ẹ má lọ bùbí ní o kọ́dà kò jẹ́ pé èèyàn fẹ́ ṣe jìyàjì kọ́dà kò jẹ́ pé èèyàn fẹ́ lọ mọ́kà kọ́dà kò jẹ́ pé èèyàn fẹ́ lọ inú wọn ni mọ́kùnrin rọ̀ṣùmọ̀ gbọ́ ṣùgbọ́n táwọn àpá bá ń sọ̀rọ̀ ọ̀dà pípọ̀ omi díẹ̀ lọ́dọ̀ wọn náà ní bẹ́ẹ̀ jẹ́gà mọ́ kò sí tóbi pọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀dọ́ wọn bẹ̀ kélo òní á ní ọkọ̀ tóbi kéékèèké ìwọ̀n bọ́ bọ́ tó ti tóbi tẹ́rí náà lọ́dọ̀ wọn náà ọkọ̀ ọkọ̀ ojú omi kéékèèké náà ní ọdún yìí tí èèyàn wọ́n èyí sí ìsábà mú ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ tí kí ó sì rí ọkọ̀ ojú omi ńláńláńlá tọ́lọ̀ tẹ́kẹ́ ni ohun tọ́lọ̀ ń fún àwọn ará abẹ́ ṣe títí lọ sí pẹ̀lú nǹkan kò ṣe ó wá ń dájọ́ pẹ̀lú kéré lọ́dọ̀ wọn nígbà wá ń sí wá ń òfin ṣé náà ṣe bẹ́ẹ̀ sì ní gbogbo ẹ̀kọ́ wọn pátá wọn gbogbo tàwọn ọ̀dọ̀ pé àkógbá kágbọ̀ àwọn ó sì rí bẹ́ẹ̀ nígbà pé ìmọ́sọ̀rọ̀ síbẹ̀ nípadà àwọn àfọ́ àwọn ọ̀bíyà àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàhábà ọkọ̀ wọn ní òsì kó bẹ́ jù àbúrò mẹ́nu wa lẹ́nu wa mẹ́nu wa ọ̀dọ́rin abúrò àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ gbálẹ̀ fi hàn ọbẹ̀. ṣé ẹnu ẹni kẹta fún yà áhà ah, ah, ọlọ́run ní òun jọkọ̀ ojú omi báyìí kí ni lórí sàmọ́ máa ní kìí gan ẹ dàpọ̀ ìjọ́sì fẹ́ẹ̀sì ìjọ náà dọ̀hùn ẹ̀sìn ọlọ́ọ̀ni ni àbẹ̀wá ẹ̀sẹ̀ fún mọ́ ó wá ní kí èdè yóò nìkan ìró ọmọ ojú omi táwọn ìrí ń bà náà wọ́n ní sẹ́ẹ̀mọ̀ pé ẹnì kò ní gọ́kọ̀ ojú omi kójú omi àti kí ayé ọmọ yóò rí wọ́n níbi ìbò wọ́n ní ádámù ìsìtárì mẹ́fẹ́ ẹgbẹ́ àjọ òkè ló láti bí sí ibi kò sì báyìí náà lọ yóò sì kó yàn mẹ́fà òbí wá fẹ́ paramọ́ yóò kò mí yọ ọkọ̀kùn òbí orí ẹ̀ má bọ̀kùn ju orí o torí ẹ̀ ìsinmi o àgbàramọ́ kò sí jẹ́ tọ́kùn ìjẹ́ tó wá náà má gbòǹkọ́ wọn ni àárín kò mú rọrùn àti ìbàdà lọ ẹwà pé ìbàdà rẹ̀ ìdìdárọ̀ láti o àwọn àdájá mú káàkiri náà ní o lẹ́mọ wá kí n ní jẹ́gbẹ̀jẹ́gbẹ̀ àhàá lọ́wọ́ ọkùnrin ẹwẹ́jà yóò tó yí nìkan àwọn afáàkì kan ìgbà rẹ̀ jẹ̀mọ́ àrùn tí ọlọ́pàá ti ní kí ìmọ̀ máa ní kí kọ́mọ̀ mọ̀ ilé mi kọ́ wá wọ àwọn òkúkú mi lálálálá títí mẹ́nu ẹ̀ táwọn ẹ̀ lọ sùn ẹ̀ rẹ́sọ́rọ̀dì mẹ́mẹ́ wọ́n tún ní ilé ijó kápàtí mẹ́mẹ́ báńkì mẹ́mẹ́ ọjà mẹ́mẹ́ mọ́sí mẹ́mẹ́ ṣùgbọ́n àkọ̀kẹ́ ní o àìsàrà fún ṣẹlẹ̀ pàwọn náà sọ pé kò sí kankan ṣùgbọ́n rílà tí a ti sọ́gbà náà kò ní yẹn ọlọ́wọ́ á ní àǹfààní irú àǹfààní òwò ayé omi àtọkùnrin omi ó ti wà ṣé ẹ máa yẹ dúró àwọn èèyàn táwọn olè pa nítorí fídíò tá a máa kábàdà gbogbo ìdí yóò tó hàn mẹ́lẹ́nu tí ẹ ń wọ ojúlé káàkiri ní ìfẹ́ ìnìkan tó bí èmi láti bo ẹ̀rí ilé mẹ́lẹ́ sí ìjọjọ nínú òde dáa ní ẹ̀ka bá jẹ́ lóyún débò lóko à kí wọ́n ti ní ìlérí tó ti wọ́n wọn ẹ̀yà yìí àwọn àwọn ìjẹjẹrẹ náà lò lébò ń gbé à káfẹ́ kó dànù ẹ má kó bí bí tòkó bọ ẹ̀rọ lè sọ̀rọ̀ kí ẹ sáà dáadáa lórí ẹ̀mọ̀ nípa tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀mọ̀ ọlọ́pàá yọ mẹ́rin kan lánàá mú rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀nà ìbàdí ìbàdí ẹkùn gbogbo tọ́ ha lùgbọ́jọ́ pàtàkì àti ìlànà tàbí àtàwọn kólò bí rí ká èmi ìṣúkú tẹ́ ẹmọ nọ́mbà yìí nàìjíríà ní gbogbo ní mọ́lù ẹ̀wọ́n pọ̀ ogun ẹ̀kọ́ lọ ìlera èmi ní àṣẹ́jì lọ wọ́n kọjá máa wọ́n kò torí èèyàn ní bẹ́ta lórí àṣẹ́jì lọ òpòjá jù nígbà tí yóò sí ìmọ̀ bí ó ti ọgbọ̀ ẹ̀ta tó kóbi táyé kóbi táyé lẹ́yìn mú kí yóò dáhùn àpò ẹlọ́pàá ọ̀ṣọ́pàá lọ yọ ọ̀ṣẹ́ ìgbẹ́yàn láti mọ́ tó bá ní àwọn èèyàn kan tí láìpù wọn jọ irú àwọn kan fóònù mi bẹ̀tà lórí pẹ̀pẹ̀ tó lè bá kàmọ́yàn lọ sí ìyá fóònù ó kù jẹ́ yẹn nígbà tí èèyàn lo fóònù àtòhun àtẹ tí ò rí tí jẹ́tọ̀ láàrin wọn ó ti inú fóònù náà rọ bábá ní ó lè fún ẹ̀yìn fóònù mi tí pàtì mi pẹ̀lú pàtì ìgbà fóònù ní ìdí ìbẹ̀ táìmù tẹ́lẹ̀ ń bá fẹ́ lórí ìbẹ̀lú ọ̀sán tó jí kẹ́yìn ìbá Thank you. ó ti tilẹ̀ ní ìdàbí òtilẹ̀ láptọ́pù ló ń bọ̀ àtilẹ̀ ní ọba àti ẹ̀wọ̀n ló ń bọ̀ àtilẹ̀ pẹ̀lú bọ̀ àtilẹ̀ alákúlí ṣe bí ń bọ̀ ní páàkẹ́ ní lọ́dọ̀ ọdí wọ́n lò kú ní ọ tuntun ẹ̀yọ́ ẹ̀dẹ́ ní ọ wọ́n taari ẹ̀sí lábíjà ní ọ̀tarí ẹ̀sí ṣùgbọ́n nígbà tí wọ́n taari ẹ̀só ṣe é borí jọmọ́ra ẹni tí ó bá tẹ́sì ló wá ní ọlọ́mọ ti àbẹ̀wò tó ga kan o ẹjọ́ kí ní ń dùn mọ́ wa lónà àwọn ará pítà ìdí ó dáwọ̀ ọ̀mọ̀lẹ́ tẹ̀lé àwọn dáwọ̀ làbí tàdé kó dà mọ́kẹ́ ní o ẹwọ bí ẹni bí dálàbẹ̀ yìí wà kéèyàn ọlọ́rin mẹ́ra pátá kéèyàn ẹgbẹ́ rẹ̀ lókun nítorí wá ń tẹ̀lé lálẹ́ bra gómìnà ọmọ ara bra yóò fi mọ wá fi sí ara rẹ̀ lẹ́yìn báyìí. wọ́n wà tó àmọ́ ọjà sí èmi mo ti kọ́ mú. àkọlọ́kọ́ ah, rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi kọ́ méjìlá mo ti múlẹ̀ ẹ̀sìn mú kan bẹ́ẹ̀. ọ̀dà wíyà. jẹ́mọ̀ àǹkà ní àmà tẹ́ẹ̀tì wa báwọn. tó ń ti bẹ́ẹ̀ ẹ wá wo oògùn tá a láà ń lò gbogbo oògùn tó bá ti lọ rèé orí sọ ìbínú ọlọ́run pẹ́rẹ́ báyìí onímọ̀ lẹ́yìn àátẹ̀yìn ẹ wo bí ẹ ṣe máa ń ta kọ́ńdọ́ọ̀mù náà ti ń lò ìbínú ọlọ́run káyẹ̀ báwọn wà bí lọ́wọ́ dáwà yìí ọmọ èké tó bá níbà ní ìgbà tí èèyàn fẹ́ pọ̀ kú lára ẹ̀ sàfárátá tí ó bò fífi rẹ̀ àtà náà jẹ̀mẹ́rà lára àwọn èèmọ̀ tí bẹ́ aláwọ̀ èèyàn ní bá sí ìjẹ̀ náà a ní ọmọ inú owó wọn kí ó fi lẹ́ẹ̀kì àwọn nǹkan tí ó káwẹ̀ lè bà sí rí ṣe bá ti ní pẹ́jẹ́ntì pẹ̀lú yìí fọ́mà pẹ́jẹ́ntì nàìjíríà láìsí ìdí pẹ́jẹ́ntì ó gbé 250 million naira fáwọn kọ́pàtì fún òfin àkọ́ndọ́mù ọlá nàìjíríà ló in táwọn ilé ò ní ìbì àwọn ilé ìlú àwọn ilé òkú wá lára àǹfààní yẹn náà nígbà wípé tí lórúkọ rẹ̀ kàbà ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀méjì ó ní kàbà ti dàwó ní ṣáájú kan kò lè ṣe àkọ́kọ́ kí sì lọ́pàá tipẹ́tipẹ́ wọn ọ̀pọ̀ orí tàbá wọ́n báyìí tambayi wọ́n wá sí kíni òun wọ́n ó kú rẹ̀ wọ́n ó kú orí kíni òun orí kàbá ìwọ̀n bóòjù sọ wá rọ̀ síbi ní ọ̀rọ̀ yóò mọ̀ wá jẹ ẹsẹ̀ rẹ̀ yóò àwọn àmọ́lẹ́kọ̀ wọn ọdún tẹ náà tó òfin olú nígbà òwe tó kọ́ ẹ̀rù gbogbo wọn wípé kú láti wá jàbí àwọn tí ó ń àwọn ọ̀bàtà àmì ọ̀bàtà náà ẹ̀rẹ́sì ìwà àpò ìgbà bẹ́ẹ̀ fún ilé ọlọ́run ṣe ní ìlú rẹ̀ fẹ́ dá o lẹ́yìn ọ̀rẹ́ yìí gbogbo ẹ̀ sàpàdà wà gbà ẹnì tí ó máa ké tọkọkọ ń rà gbogbo èèyàn lọ́kọ tó kálukú lọ tẹ̀ mọ́ yìí ń gbọ́ sí ìdàtí gbogbo wọn yìí wọ́n kọ́ nílé rẹ̀ kó o sọ́kó kó o sọ́kó kó o sọ́kó pé wọ́n lè fẹ́ játa mi ní ìròyìn lọ́pọ̀ lè fẹ́ wọ́n lè fẹ́ lọ́pọ̀ ní iṣẹ́ tó ń jọ ìgbà gbogbo tó wà kó lọ nítorí wà wò ó tí wọ́n fẹ́ máa tọkọ padà tó wá ní àwọn òkò tí àbá ti gbé sókè à ń wá ní ìdí àwọn ará sáàmù ọkọ̀ ojú omi wọn kan ń bọ̀ ọba lazẹ́ǹtì ti jẹ́dá ìbẹ̀ tí ibi jẹ́ ìlọ́kọ̀ ojú náà lọ àwọn agi tọwárọ́ tún bẹ̀ ni àwọn ará lọ́wọ́n ta òkú lọ́wọ́ àwọn ará sham jẹmọ́ra tí a bá ń sọ̀rọ̀ nípa technology wọ́n padà wà á gba ẹnjìníà tẹ́lẹ̀ àwọn ará tí àbára tó tí a bá ń sọ̀rọ̀ nípa technology àwọn mùsùlùmíkà ní ní jẹmọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ pàtàkì fún yíò ẹ àwa kíníkà kíníkà jẹ́ jígbé àwa káà ní àwa káà ní kíníkà káàdì bẹ̀rẹ̀ fún kíníkà káàdì kẹ́kà àwa káà ní pípẹ́pípẹ́ ẹ̀lẹ́gbàwá àdàmà kí wọ́n òun ni kí wọ́n sọ̀rọ̀ kí ni jẹ́ bí sọ̀rọ̀ ajé ràkùnmí kí ni tọ́dá tí ló ń jẹ wọn tábúrú àti ìwò ara ràkúnmí ó sì dábò ṣe bá dáa tó in táwọn tí ó ń tẹ́ tẹ́kọ́lọ́jì ìpìlẹ̀ tí ó ń tẹ́ kalẹ̀ ìṣàmù ní ọ̀nà ọmọ ara tẹ̀fà fẹ́ lò kí ìfẹ́ ìdíyẹn ti mọ́ka kò kíá ṣùgbọ́n ọlọ́run sọ ní wàlù kúránì wípé ìrì ànẹ́bì kì í gbà gbogbo ayé ìfọ́ nígbàtí wà ń gbà àpọ̀ ànẹ́bì sàfẹ́làm gbogbo jẹ́ńtẹ́ bẹ̀ ó ti bọ́ sí abẹ́ ìdẹ́wọ́lá ìsìlámíyà wọ́n ti kéyìí èdè wọn sí àràbíkì gbogbo jẹ́ akọ́lẹ̀ àwọn náà tó kọ̀ àwọn náà ọkọ̀ àwọn náà ọkọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àdéhùn ọlọ́run wá ṣe wípé ẹ̀yin mùmìnì ẹ̀yin mọ̀dáǹdì ń bẹ láyé fún bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan tó sáǹfààní láyé torí yí mo fi di ọmọ ṣùgbọ́n iná ẹ̀gbẹ́ tó kù tó tá a bá kù tí ẹ sì ti sí wà láì ìmẹ̀ ẹ̀sìn ó ní mùsùlùmí ti gúúdù èyí tó ṣe ogun àyè lé àkọlù bí ní sọ̀dí àtẹ̀tẹ̀ kájú káde káde bá kásàwò ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá lẹ́yọ̀ kan ya àmọ̀ ìbẹ̀wà ní àti ìtúnṣọ̀ wájú sí bákanáà orílẹ̀ Palestine sáwàlá ní àwọn mùsùlùmí àwọn ni wọ́n ní àwọn ti kọ́ àdéhùn olóòwò ọba lórílẹ̀ ní pé ẹmbá ti ń ṣe tòun ló wọ́n máa jogún lè mọ̀ àwọn àsìkò kan bẹ̀ tí wọ́n bà ní ìfọ̀rọ̀ yìí tó jẹ́ pé àwọn lójú ọlọ́run lórílẹ̀ ṣe ń di dáadáa tó jẹ́ fún wọn fi náà mú ṣe fún wọn fi náà àwọn náà ni mo rìn ní àsìkò ọlọ́run gba lè fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ tó ṣe ń yìí ọlọ́run ló ń jẹ ẹ ń bá ti ń ṣe tọ́lọ́ ìnáwó bọ́ gba lè fún ta wá lẹ́ndí ìṣètọ́lọ́ lórí ilẹ̀ lónìí òní náà gbọ́dọ̀ mọ̀ òun iná ìlú sí pàtó jẹ́ wípé ìjọ tí wọ́n tó fi ó pọ̀ síláàmù fẹ́ẹ́ fẹ́ ìjọ lánàá wẹ̀ yẹ bó ti wà ní àdísà lè sọ nìkan kèé ṣe ìgbọ́ta àbájọ ilẹ̀ òkùnkùn èyí wọ́n gba ilẹ̀ wa ilẹ̀ wo lẹ́nu إن الأرض ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون أتفايور أتفايور الزبور فالذي داودنا ilẹ̀ ìta aláàjò fún ẹ̀rù bá ti ń ṣe tọ́lọ́ lórílẹ̀ àwọn ọlọ́run bá gba ìbẹ̀rẹ̀ fún ẹjọ́ bá tẹ́ ní ẹ̀mà yóò balẹ̀ lọ́wọ́ wọn àwọn mùrùmí ní ìjọ àwọn náà lábá ń tẹ̀lọ́ wọn àwọn òbí ní ìsìn ọ̀run náà láti bá ìrẹ́ lọ́gbọ́wá sí ìrẹ́ tó súnmọ́ ọ̀làjú ni wọ́n kó ọ̀sọ́làjú ni wọ́n ṣùgbọ́n náà wọ́n wà nẹ́bìrì ọwọ́ àfihàn àwọn lójú ìran lọ́gbọ́n tó súnmọ́ náà díẹ̀ àdẹ̀wò rẹ̀ kó wọn bá o náà ni àwọn ará yámẹ́jì yẹ́mẹ̀ yóò no habasha Ethiopia àwọn ará Ethiopia àti ìjàwọn lógun wọ́n wá kó wọn lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀làjú tí ń bẹ̀rẹ̀ lọ Ethiopia wọ́n wá ń fi lọ́lẹ̀ ní yẹ́mẹ̀ wọ́n fi náà bò ní yemen ní ebuwan ní yaman ní lọ́wọ́ òfìlólèpé òfìlólèpé òfìlólèpé òfìlólèpé ṣùgbọ́n táwọn ìbọn wá fẹ́ máa sọ̀tàn lónìí wọ́n mọ̀ wá parọ́ tẹ́lẹ̀ kan dúkìá wa jẹ́ kí lọ gbogbo ẹni tí bá ti dúkìá wa jẹ́ kí lọ ní ìgbòkọ́ ṣùgbọ́n àmọ́ tó wọlé kí ló dé ká gbé dúkìá wa ká má ṣe ọ̀dá mu kul man harama zinata allahi lati akhadha li ibadihi wa tayyibati min kul hiya lil ladina amanu fi hayati dunya play le bari ko le mo ni le láyé play le ri ó kàn gbọ́dọ̀ wá padà àǹfààní ẹ̀ e padà pẹ̀lú pé Ọlọ́run sọ pé òun ṣe ń torí wa ó sì ju àgbàdíkà fún bẹ́ẹ̀ nígbè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn kèfèrí náà náà náà ṣẹ̀rẹ̀ tó wá jẹ́ sáfàǹdì wà láyé tí ó bá wá sílọ síbọ̀ náà èrè àyè ìbúnà náà ni wọ́n gbà ẹgbọ́n ẹgbẹ́ tó ti náà jẹ́ ìlú ìbà ló rí ọkùn ah wọ́n ti polówó àrí bọ́kú wọlé olóòrùn púpọ̀ àwọn ìwé o nípo ló ti dé lẹ́yìn wọlé olóòrùn wọlé ti bẹ̀ wọlé ah ó yẹ tí òfin ọwọ́ lórí rẹ̀ o olóòrùn tó ìjọba o ó dé gbà náà. wọ́n ti ṣe ìgbìyànjú fáyé wọ́n bẹ̀rẹ̀ lọ ìlú kó o tó kó tó rú sí bó ti ẹ̀jẹ̀ pé jójó wọ́n lọ́nà níka kó bẹ̀ lè pé ìsìláàmù ní ẹ̀yàn lẹ́yìn níka kó wọ́n ti ṣe bí pé fóònù ilẹ̀kùn lẹ́sẹ̀ lókè ìfowó rẹ̀ bẹ́ẹ̀ wà láàyè ọlọ́ọ̀ni tó lè bá ní padà. títí mú ọ̀rọ̀ òsì kú lára ẹ̀kọ́ yóò tó máa fojú mi wà ń ta ọlọ́run fẹ́ ọ̀hún dákùn jẹ́ pọ̀ lọ́wọ́ láti bá ń bá wa lọ́wọ́ rajulun takwa biyo jimbo wani kokawa ya gbagba wani wu takwa biyo jimbo wani kokawa yóò dá gbagba wani wu níbi ìgbèrò ọba àti ìgbàwọ̀n ọba lè wù nítorí pé mẹ́ta aslaha ma bẹ́yìn ọwọ́ bẹ́yìn ọlọ́ aslaha Allah bẹ́yìn ọbẹ̀ yẹn náà ẹ̀ńtọ́ bá lè mànéjì ìdí bẹ̀rẹ̀ àwọn ọlọ́wọ́ ọba ní kọ́kọ́ tó bá yẹ ní ti dáadáa àà ọlọ́run náà ò lè jẹ́ ká burú ọ̀sẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yọ́ mànéjì àwọn èèyàn kò náà awakọ̀ róòmù fari nítorí àgbébì ìsọ̀fẹ́ ẹgbẹ́ àwọn èèyàn ní owó làjẹ́gbà òdínà sẹ́rẹ̀mọ̀ ìjánà pọ̀blákùn àwọn jẹ́gbẹ̀rẹ̀ bá jù ní irú jẹ́ ń se yọ́mọ̀ òun yìí se níjú ẹgbà àbẹ̀lẹ̀ wà nàbí pé àwọn ògùn ẹni àrùn wà fari tí ẹ̀sẹ̀ àbárí àti róòmù àrùn tipẹ́tipẹ́ àwọn lọba aládé tipẹ́tipẹ́ àwọn ní ọmọ pẹ̀tọ̀ sáàrin tẹ́gbẹ́rẹ́ yìí ó ní ọlọ́run ògbé ìdíje kí wá máa dírẹ́sì àrò ògiri ìlú ọ̀pàá tó fi jẹ́ pé ó ń tọ̀ ọmọ ìdíje ọlọ́run wọn níta ni gbogbo ẹ̀jú bá fi kọ́tì ìsára lé kí èdè ìdílé fi ní ìdí kọ́tì ebi kí wọ́n bá wọlé wa torí pé a ní ìdí afẹ́fẹ́ láti di window window ti dàní ìka kọfà rẹ̀ torí òkàn ní sílé wa ọ̀wà àmọ́ window nìkan àtàrà òjì ìgbàwó kó ọ̀sátọ̀ àmì ní ọlọ́wọ̀ sí níbẹ̀ tí bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ lọ́fẹ́ sọ́kọ́ ọmọ ti dẹ́mà gbogbo ọ̀pàdéẹ́sì máa sọ sí àwọn ìtàpátàpàtà lámú ìyí tí ń bẹ́rọ̀ ìdí gbọ́dọ̀ wọn lọ́jà ìkàyé náà fi kíni òní ọ̀fi ń gapá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìkẹ́ ìwòsàn lọ́dọ̀ wa àti àìgbàfúra wa ti bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà àwọn mìíràn sọ̀rọ̀ ìjọ kò sùpẹ̀ fọ́nà kọ́ta àmì wa jẹ̀mọ́ àìyé kọ̀kan wọn balẹ̀ torí tọ́nà sọ̀rọ̀ àgbàdo pé sàyẹ́jì àlùkò bá dà ọ̀sẹ̀ ní ìsọ̀rọ̀ sẹ́ẹ̀mọ̀ pàápàá wa lè rí àwọn mùsùlùmí abábára wá sí ẹjẹ́ àmà ìjẹ́sọ bá ti bára wá sí ṣùgbọ́n ní ìjẹ́sọ wípé kò dí tóbi náà àti bára wá sí ńlá sàyẹ́ kí alùpùpù ń gbájà ló ti ń sọ̀rọ̀ àsìkò ti ń bọ̀ sí wúmọ̀ ìwúlẹ̀ ọ̀rẹ́ wa àdébì ló sọ̀rọ̀ àgbọ̀dọ̀ bó jẹ̀jẹ̀ pé tó bá dé padà sábàbà lọ́wọ́ mẹ́nu òmìnir wà ó kọ àti ìyá nàbí ọlọ́wọ́ kàkó lára rẹ̀ tóró ti parí ìlú wà jẹ́ ìyẹn lọ́pàá tó fi jẹ́ pé kò lè kírun mọ́ mùsùlùmí ẹ̀yìn ìmọ̀mù wa lórí máa jẹun tí ó sì ní máa kọ́ àdánìkan ìyẹn àdánìkan yóò fi jẹ́ olójú èyí òru àdánìkan yóò wá sẹ́yìn lọ́rùn yóò tún wá máa jọmọ lẹ́yìn àdínárì sọ̀rọ̀ bí gbogbo àwọn àdàbí yòókù náà ti jọmọ lẹ́yìn àdínárì sọ́nà bá rẹ̀ sọ́nà tọ́lọ́ ń kó gbogbo wọn jọ fún nínú ẹnu ìṣòro wọn ní ẹ̀rọ ọ̀yà ṣòro fún wọn kí wọ́n fi mọ̀ pé mo ti sàn ọ́ lẹ́sà tí ń sàn ẹnìkan wẹ̀yìn máa fi rìbá àdìgbà àdìgbà Muhammadu Muhammadu فمقامه المحمود يعرف في الغد ولحوضه المورود أكرم مورد صلى به الله غير مقيد صلوات الله وسلامه عليه آية هنا الآن تتوجه nípa tẹ̀síwẹ̀ ìyáwó من الرحمن tó bá tó jọ mẹ́jọ in ká na fi هذا orí الله ìyá sáàdá sọ́pàá mọ́